Luku, orí kẹsàn-án. jésù pe àwọn méjìlá jọ ó fún wọn ní agbára àti àṣẹ láti lé gbogbo ẹ̀mí èṣù jáde àti láti ṣe ìwòsàn oríṣiríṣi àìsàn ó rán wọn láti wàásù ìjọba ọlọ́run àti láti ṣe ìwòsàn ó sọ fún wọn pé. ẹ má ṣe mú nǹkan kan lọ́wọ́ lọ ìrìn àjò yìí ẹ má mú ọ̀pá lọ́wọ́ tàbí àpò báárà tàbí oúnjẹ tàbí owó tàbí àwọ̀tẹ́lẹ̀ méjì ilé tí ẹ bá wọ̀ sí. Si níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ó fi kúrò ní ìlú náà ibikíbi tí wọn kò bá ti gbà yín nígbà tí ẹ bá jáde kúrò nínú ìlú náà ẹ gbọ̀n eruku ẹsẹ̀ yín sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí sí wọn. àwọn ọmọ ẹ̀yìn bá ń lọ láti abúlé dé abúlé wọ́n ń wàásù ìyìn rere wọ́n sì ń ṣe ìwòsàn níbi gbogbo. nígbà tó yá ẹ́rọ́dù baálẹ̀ gbọ́ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ó dààmú nítorí àwọn kan ń sọ pé Jòhánù ni ó jí dìde kúrò nínú òkú ṣùgbọ́n àwọn mìíràn sọ pé Èlíjà ni ó farahàn àwọn mìíràn ní ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó tún padà ṣùgbọ́n Hẹ́rọ́dù ní. ní ti Jòhánù mo ti bẹ́ ẹ lórí ta wá ní òun tí mò ń gbọ́ gbogbo nǹkan wọ̀nyí nípa rẹ̀. Hẹ́rọ́dù bá ń wá ọ̀nà láti fojú kàn án. àwọn àpòstélì tí Jésù rán níṣẹ́ padà wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ròyìn gbogbo ohun tí wọ́n ti ṣe fún un ó bá rọra dá àwọn nìkan mú lọ sí ìlú kan tí ń jẹ́ Bethsaida ṣùgbọ́n àwọn ènìyàn mọ̀ ni wọ́n bá tẹ̀lé ó gbà wọ́n pẹ̀lú ayọ̀ ó bá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run ó tún wo àwọn aláìsàn sàn nígbà tí ọjọ́ rọ̀ àwọn ọmọ ẹ̀yìn méjìlá sọ fún un pé. tú àwọn ènìyàn wọ̀nyí ká kí wọ́n lè lọ sí àwọn abúlé káàkiri àti àwọn ìletò láti wọ̀ sí àti láti wọ́ oúnjẹ nítorí aṣálẹ̀ ní ibi tí a wà yìí. ṣùgbọ́n jésù sọ fún wọn pé. ẹ̀yin ni kí ẹ fún wọn ní oúnjẹ. wọ́n dáhùn pé. a kò ní oúnjẹ púpọ̀ àfi búrẹ́dì márùn-ún àti ẹja méjì ṣé kí àwa fúnra wa lọ ra oúnjẹ fún gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni. àwọn ọkùnrin nínú wọn tó bíi ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí wọ́n jókòó ní ọ̀wọ̀ọ̀wọ́ bíi àràádọ́ta. wọ́n bá ṣe bí ó ti wí. wọ́n fi gbogbo wọn jókòó jésù bá mú búrẹ́dì márùn-ún yìí àti ẹja méjì ó gbé ojú sókè ọ̀run ó gbàdúrà sí i ó pín wọn sí wẹ́wẹ́ ó bá fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n fún àwọn ènìyàn gbogbo àwọn ènìyàn jẹ wọ́n yó wọ́n kó àjẹkù jọ ó sì kún apẹ̀rẹ̀ méjìlá ní ọjọ́ kan nígbà tí jésù nìkan ń dá gbàdúrà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ó bi wọ́n pé. ta ni àwọn ènìyàn rò pé mo jẹ́ wọ́n dáhùn pé. àwọn kan ní johanu olùtẹ̀bọmi ní ọ ṣùgbọ́n àwọn mìíràn ní èlíjà ní ọ. àwọn mìíràn tún sọ pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jí dìde. ó wáá bi wọ́n pé. ẹ̀yin ń kọ́ ta ni ẹ rò pé mo jẹ́. pétérù dáhùn pé. mèsáyà ọlọ́run ni ọ. jésù wá kìlọ̀ fún wọn kí wọ́n má sọ fún ẹnikẹ́ni ó ní. dandan ni kí ọmọ ènìyàn jìyà púpọ̀ kí àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin kọ̀ ọ́ kí wọ́n sì pa á ṣùgbọ́n a ò jí dìde ní ọjọ́ kẹta. ó bá sọ fún gbogbo àwọn ènìyàn pé. bí ẹnikẹ́ni bá fẹ́ máa tẹ̀lé mi ó ní láti ṣe ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ lójoojúmọ́ kí ó wá máa tọ̀ mí lẹ́yìn nítorí pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi òun ni yóò gba ẹ̀mí rẹ̀ là nítorí àǹfààní wo ni ó jẹ́ fún ẹnikẹ́ni tí ó bá jèrè gbogbo ayé ṣùgbọ́n tí ó pàdánù ẹ̀mí ara rẹ̀ nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti àwọn ọ̀rọ̀ mi òun ni ọmọ ènìyàn yóò tijú nígbà tí ó bá dé nínú ògo rẹ̀ àti ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́ ṣùgbọ́n mo sọ fún yín dájúdájú àwọn mìíràn wà nínú àwọn tí ó dúró níhìn-ín tí wọn kò ní kú títí wọn ò fi rí ìjọba ọlọ́run tó bí ọjọ́ mẹ́jọ lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ jésù mú pétérù jòhánù àti jákọ́bù lọ sí orí òkè kan láti gbàdúrà bí ó ti ń gbàdúrà ìwò ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ wá funfun bí ẹ̀gbọ̀n òwú àwọn ọkùnrin méjì kan yọ lójijì wọ́n ń bá a sọ̀rọ̀ àwọn ni mòósè àti èlíjà wọ́n farahàn nínú ògo wọ́n ń bá a sọ̀rọ̀ nípa irú ikú tí yóò kú láìpẹ́ ní jerúsálẹ́mù ṣùgbọ́n oorun ti ń kun pétérù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n tají wọ́n rí ògo rẹ̀ àti àwọn ọkùnrin méjì tí wọ́n dúró tì í bí àwọn méjì yìí ti ń kúrò lọ́dọ̀ jésù pétérù sọ fún un pé. ọ̀gá ìbá dára tí a bá lè máa wà níhìn-ín jẹ́ kí a pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ọ ọ̀kan fún mósè àti ọ̀kan fún èlíjà. ó sọ èyí nítorí kò mọ ohun tí ìbá sọ bí ó ti ń sọ ọ̀rọ̀ yìí ìkùùkù bá sì jìbò wọ́n ẹ̀rù bà pétérù àti johanu àti jákọ́bù nígbà tí mósè àti èlíjà wọ inú ìkùkù náà ohùn kan ti inú ìkùkù náà wá ó ní. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. bí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí jésù nìkan ni wọ́n rí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá pa ẹnu mọ́ wọn kò sọ ohun tí wọ́n gbọ́ àti ohun tí wọ́n rí ní àkókò náà fún ẹnikẹ́ni. ní ọjọ́ kejì lẹ́yìn tí wọ́n sọ̀kalẹ̀ láti orí òkè ọ̀pọ̀ ènìyàn wá pàdé rẹ̀ ọkùnrin kan nínú àwùjọ kígbe pé. olùkọ́ ni mo bẹ̀ ọ́ ṣàánú ọmọ mi nítorí òun nìkan ni mo bí ẹ̀mí kan a máa gbé e lójijì yóò kígbe tòò ara rẹ̀ ó le gbandi yóò bá máa yọ ìfófó lẹ́nu ni ẹ̀mí yìí yóò bá gbé e ṣánlẹ̀ kò sì ní tètè fi í sílẹ̀. Si mo bẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ pé kí wọ́n lé e jáde ṣùgbọ́n wọn kò lè ṣe é. Jésù dáhùn pé ẹ̀yin ìran oníbàjẹ́ àti aláìgbàgbọ́ yìí wọ́n ti wà pẹ̀lú yín pẹ́ tó wọ́n ti faradà á fún yín tó mú ọmọ rẹ wá sí yìnyín. bí ó ti mú un bọ̀ ẹ̀mí èṣù bá gbé e sánlẹ̀ wárápá bá mú un Jésù bá bá ẹ̀mí èṣù náà wí ó wo ọmọ náà sàn ó bá fà á lé bàbá rẹ̀ lọ́wọ́ ẹnu ya gbogbo ènìyàn sí iṣẹ́ ńlá Ọlọ́run bí ẹnu ti ń ya gbogbo ènìyàn sí gbogbo ohun tí Jésù ṣe ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ̀ yín létí ó fẹ́rẹ̀ tó àkókò tí a ò fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́. ṣùgbọ́n gbólóhùn yìí kò yé wọn nítorí a ti fi ìtumọ̀ rẹ̀ pamọ́ fún wọn kí wọ́n bàa yé wọn ẹ̀rù sì ń bà wọ́n láti bí nípa ọ̀rọ̀ yìí. àríyànjiyàn kan bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀yìn Jésù lórí pé ta ló ṣe pàtàkì jùlọ láàrin wọn. Jésù mọ ohun tí wọ́n ń rò lọ́kàn. Ó bá mú ọmọdé kan, ó gbé e dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó wí fún wọn pé. Ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí ní orúkọ mi, èmi ni ó gbà. Ẹnikẹ́ni tí ó bá sì gbà mí, gba ẹni tí ó fi iṣẹ́ rán mi. Nítorí ẹni tí ó kéré jùlọ nínú yín, òun ló jẹ́ ènìyàn pàtàkì jùlọ. Jòhánù sọ fún un pé. Ọ̀gá, a rí ẹnìkan tí ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde a fẹ́ dá a lẹ́kùn nítorí kìí ṣe ara wa. ṣùgbọ́n jésù sọ fún un pé ẹ má dá a lẹ́kùn nítorí ẹni tí kò bá lòdì sí yín tí yín ní í ṣe. nígbà tí ó tó àkókò tí a ó gbé jésù lọ sókè ọ̀run ọkàn rẹ̀ mú un láti lọ sí jerúsálẹ́mù ó bá rán àwọn oníṣẹ́ síwájú rẹ̀ wọ́n bá wọ inú ìletò àwọn ará samaria kan láti ṣe ètò sílẹ̀ dè é ṣùgbọ́n wọn kò gbà á nítorí ó hàn dájú pé ó ń lọ sí Jerúsálẹ́mù nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Jákọ́bù àti Jòhánù rí i wọ́n ní. Olúwa ṣé o fẹ́ kí a pe iná láti ọ̀run kí ó jó wọn pa. ṣùgbọ́n Jésù yí padà ó bá wọn wí ni wọ́n bá lọ sí ìletò mìíràn bí wọ́n ti ń lọ lọ́nà ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ ó ní. n ó máa bá ọ lọ sí ibikíbi tí o bá ń lọ. Jésù dá a lóhùn pé. àwọn kọlọkọlọ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé orí rẹ lé. ó bá sọ fún ẹlòmíràn pé. máa tẹ̀lé mi. ṣùgbọ́n onítàn dáhùn pé. alàgbà jẹ́ kí n kọ́ lọ sìnkú bàbá mi ná. ṣùgbọ́n jésù sọ fún un pé. jẹ́ kí àwọn òkú máa sin òkú ara wọn ìwọ ní tirẹ̀ wàá máa wàásù ìjọba ọlọ́run. ẹlòmíràn tún sọ fún un pé. n ó tẹ̀lé ọ olúwa ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ lọ dágbére fún àwọn ará ilé mi. ṣùgbọ́n jésù sọ pé kò sí ẹni tí ó bá ti dá ọwọ́ lé lílo ẹ̀rọ ìroko tí ó bá tún wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba ọlọ́run